ní oṣù ramadan ló mẹ́gbé bí ọdọ́ 1437 nigeria ìṣìdéédé parí oṣù eléwu gregorian calendar oṣù kẹfà oṣù ogún yọ méjì ìfọdọ́ 2016 akwa ingini insha Allah anya kwa ne buka likadi ibi suratul baqara aya delika nyomi nga likado ji ngonale insha Allah aya lebiti anya bo bayani kibobo au shojun takali boba bismillah أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر يعلمون الناس السحر وما أنزل على الملكين ببابل هاروت وماروت وما يعلمان من أحد حتى يقولا إنما نحن فتنة فلا تكفر فيتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه وما هم بضارين به من أحد إلا بإذن الله ويتعلمون ما يضرهم ولا ينفعهم ولقد علموا لمن اشتراه ما له في الآخرة من خلاق ولبئس ما شروا به أنفسهم لو كانوا يعلمون الله أكبر نعم آية كده دبالو كارشي تفسير ونالي algahu ji آية gidai algahu ka a ni bayani na ce oji aya yi take egbawajo ẹgbọ̀gbọ̀n àfóríza gbónini anáṣòrùká lúgbó alẹ́mùlìjí ní wọ́ṣẹ̀ àti lítàbílì lẹ́kàn ṣe ohun àpá adọ́jọ́ kàkọ́ ṣe lè kí onúnù alẹ́mùlìjí ní wọ́ṣẹ̀ àti odúníyà yá máa lè jẹ̀lú pàmì ìbílẹ̀ abó odúníyà yẹ́ máa dẹ́ odúníyà yẹ́ wà nàmáyé àmá odúníyà yẹ́ máa dẹ́ tọ́ yíyàn yàn fún nẹ̀kí ohoho ọkọ̀tọ̀ ẹkíṣẹ́ àpapọ̀ nínú dúkù ẹ̀mí màlúgbò òmà dúkù ẹ̀ nínú ẹlúgbò odúní ayá mi ìbílé pàmàlìjẹ̀nú àmì ìbílé pàmàlìjẹ̀nú ma ṣe ń lọ́wọ́ ìhọ̀rá iwá ala tɔtɔn kɛ maa maa ɔlɛ ku kuma ti kpal kuma ti kulɛ le ni takuma ni kɛ anɔ tɔri ti o yɔra ayi wɛ tabali tabali ɛmuda maa maa kɛyɔn kɛ alolu ni a maa maa yadze toro kɛ malu kɛ ki ayɔ la wɛ le ko iku kuma dɛ o ju yɛ kɛ atsɛ blɔ tori abo kala yɛ ni wɛ yoli ɛwɔ lu yɛ bɛki jɛn kɛ mu di dada ìmá dáálẹ̀ náà lí ẹ̀bá ló kẹ kí ayọ́ lẹ́ẹ̀lì ìmá àwọn ọ̀dáàlù ṣẹgẹ̀ ẹ̀lúkú tọ̀ tó dáálẹ̀ ìṣíyàn tó rúkálẹ̀ ìṣàbàpà kí hù máa nẹ ẹ̀hùn tó dúró gbó òdú ní ayé mà aláwọ̀ta aláìníhìn ẹnẹdú نقيض له شيطانا فهو له قريب ومن يعش عن ذكر الرحمن ẹmẹjú ẹ̀rù tí yàn bàrí ọjọ́ tẹ́ ala aláìnà máa mẹ́nà ọmọlá dùnmú ẹ̀ ẹnẹ ọmọlá ilẹ̀ kà mẹ́mdà ya dùnmú ẹ̀ bá ìbìlì ohun àdúṣẹ́ náà wọ́n lẹ́yìn gbogbo kẹlẹ̀ ẹkùn àjá lálẹ́ ẹnẹkùn ẹkùn àjá lálẹ́ ẹ àmọ́ ọlọ́run obilege annabi sallallahu alaihi wasallam ce janwa ma ifa hadisi ki ce fe ka kini inna ma nabi adama don ce de ki ne bili abati ina jannu kuma rutugo o ma ni onu chojo be ku e onu gonugo ebili ogele de ku emi e i ebili ogele de ku ama allah ya ti kunshi taki bili o le ba muslima tako ohun ibili olẹ́ ma ó sọ̀rẹ́ndà ìbílẹ̀ olẹ́ ṣe ìbílẹ̀ ìgbìmọ̀ ní kí tùpáhìn olè gẹ̀ṣigẹ̀ ìbílẹ̀ olẹ́ ohun ẹ̀lẹ́ sọ̀rẹ́ndà ohun tùpáhìn lẹ́nì ẹlẹ́kùtọ́gá tí yóò kún kàn á lè wọ́n ní kí ẹ̀ṣẹ̀lá iṣẹ́ kẹlẹ́ kàn á lè wọ́n rẹ̀ èrò ayà gómìnà máa ní aslẹ̀mà ìhọ́rọ̀ ọ̀rọ̀ tàbí má lè mẹ́bọ̀ wọ́n ní àà tún kì ṣe ìbílẹ̀ ìṣe ìbílẹ̀ ìṣàwòrán ọlẹ́sìn máa ní máa ti ma ma ma bokaratu le bina an lil majhuli bi ma'ana uslima to chen ke bili de kune to de mana mana kor mala man ajani ku butere on tabale on se bili yedu ko ye be ti un gbe ololo on se bili ajani bu ja do ja na ojo ni ora taun sibili ọgọ́kọ̀ àwọn amúmọ̀ níbi Adam ti ṣà níbi adama ṣọ́ra àti wáyé e. ìbílí ihe yóò dúró kọjú ọ̀ṣọ́ làwọn ohun tí ọ̀rá àtàmà jẹ̀ nípa kó ṣáká ohun tí ọ̀rá àtàmà ọlẹ́hùn àmà lẹ́nu òwe ó jẹ́ ẹbí tèé máa jẹ́ wọ́n máa fi ṣe ìbọ̀ wọ́n máa dòdó máa ìbílí sí ìmáda alẹ́ ìṣàkàṣù ní ìlẹ̀ngẹ̀ṣẹ́ kálíkà máa ṣe ìkẹ̀ṣẹ́ ni wọ́n ṣe bá lẹ́bìtì máa dẹ̀ fún ìnà

yóò ibi aljẹnu yóò nẹ̀lẹ́ àbẹ̀ká ya yá tó dá nke jẹun ya bá nẹlẹ́ ìkàkà ọ̀nálẹ́ àlìdá ìsọ́mìrì sí gbogbo òdúnlẹ̀ àmàmì alam òdúnlẹ̀ the world of the genes or world of the demons òdúnlẹ̀ àmà alùkùnmá kìrá ẹmà lè ẹwọn ma kùnmá jẹ gbogbo dòdù

àmá ní kí wá tí nùgbà léwẹ̀ tí bí tẹ́lẹ̀ kì máa nẹ́run dún kìí jẹ́ wọ́n má ti tí nùgbà lọ ẹnu òbílẹ̀ ẹgbẹ̀ bọ̀dọ́mọ́ àṣùgbà lọ ẹ̀ṣẹ̀ wọ́n má tí ní òfẹ̀dọ̀ máa nẹ́run ẹ̀ máa ní ju ẹ̀tọ́ kó ni torúkẹ́ nù mọ́ ọ̀yà sẹ́wọ̀n máa lé wúlò àbẹ̀ sẹ́wọ̀n máa lá máa tó ní kẹ́wọ́n máa lé ju gidi tó àmọ́ ọ̀nà mẹ́ta gẹ́gẹ́ ọ̀nà dúkìí jẹ́ wà lìjẹ̀nu wa ó lẹ̀ kìjẹ́ngé bilis àtàkì ah, ọ̀nà tó ìwọ̀ ọ̀nà mẹ́ta ní kó òwúrò tó ìyà ní tákì bilis tákì dábà àwọn ọlá ọ̀nà àbẹ̀kí tákà jẹ̀lú kí dábà àwọn ọlọ́nà bá ìṣe ni hálì kí adéhùn hàláti lè tí ẹ̀sẹ̀sẹ̀ náà lè hìn tákì bilis kí ni kí dábà àwọn ọlẹ́ aljẹnu ní kí túbi ẹta lálẹ́ oṣù mẹ́ta ìyá ṣe kí ní ṣe kí ni kí in a condition mẹ́lẹ̀ kẹ́ẹ̀dẹ́ ohun tí ó gẹ̀ẹ́dẹ́ àmàlì mẹ́lẹ̀ lẹ́bà ẹgbàlẹ́ta àmàlì ẹ̀ngàmà ní kìdábà àwọn lẹ́yìn wọ́n ni yíwa wahid abdulsalam ibali ìmọ́lá gẹ̀ẹ́dẹ́ ìdọ́ ayọ̀ takada ohun asọ́rí mulgata ọ̀làgẹ̀dẹ́ ìmúdọ́ ayọ̀ sílítà fi mọ̀ mọ́lẹ̀ àmì hàlì kó na adéhùn takamà jẹ̀nukú ma ní kìdábà ejò dùn ó kà sí alùpàbàbù ṣẹ̀dí ẹ̀gbàdú kò wẹ́dọ̀ tàbálì kàmú náà bẹ ẹyẹ jẹjẹ àbẹ̀kú má bí sísì má bẹ́bẹ̀ ní gbòǹgbò de wẹ́dọ̀ ẹ̀kọ́ àníyàn àtàtẹ tàbálì tàbálì ẹ̀wọ̀n dé àǹkì lọ lẹ́rẹ̀ ẹ̀wù má dídé ẹ̀wọ̀n ẹ̀bí bọ́n ẹ̀wọ̀n lẹ ẹ̀dọ̀ ẹ̀pà bẹ́ tàbálì yìí abẹ́ ẹ̀ṣẹ̀wù yìí àbẹ̀kẹ́ni abẹ́ ẹ̀lẹ́kùn kẹ̀dọ̀ abọ́ the condition kẹ̀dé hun lẹ́lẹ́ bá àjẹ̀nàdàbà wọn lẹ́yìn aljanu kitesi tubie asiki niki daba ngole wale adaba ye niki tisihi ni mapoche akini mamogu yida tola mamogu huda tola mamoga ya wada tola ye eole kitesi ba ba ngu tubie tani niki niki msheni ebadu mamda uwe uwedo gbeme imdaba ngole shadida ma le tabale

abaku otu ogbele otu abụbụle amina abụta abụghị ma adaghị ya sesi eche na egwu kewa jidadun jadole na abụ alụle ẹgbọ̀gẹ́lẹ́lẹ́ àbẹ̀kí fíìmù ẹgbọ̀ agbó ẹgbọ̀ ajídájú ń gbárù fún yàtẹ̀ fíìmù bọ́ọ̀lù ìtìlẹ̀ àbẹ̀kí ni fíìmù yóò múnẹ̀ kọ́mẹ̀dì ká àbẹ̀kí tírájẹ̀dì ní ṣe ẹgbọ̀ agbó tọ ẹwẹ́ lẹ́kọ̀ọ́ ẹgbọ̀ ajídájú ń kọ́ndíṣọ̀n lẹ́ ẹgbà kàmí wọn bẹ́ẹ̀ ládàbà mọ́ lọ́yọ́ ẹgbà dúkùmà kí ni ẹgbẹ́

títí tí bí abọ́ dẹ́ mi ma ti ibùn tèmíyà rahimahullah ma tó ní ni ibi lítàbí majmú olùbẹ̀tàbí kàkí ní ẹjẹ́ ma lùkà mú nẹ mú nú kàlìjẹ̀ ní gidá balama ọdún yáyà rẹ̀ yẹnu mú ní àyè tódú ẹ àmì má lè mi dúkọ yóò títà kọ́ òbí àníbi sallallahu alaihi wasallam àmì sàhábà bámi tàbí òun yìí bá tó àmì má lè mi dúkọ ma wá òbí lẹ́pàá kó ẹnẹ́kì ni mo máa má lè jẹ ní yànlẹ̀ ibùn tèmíyà báyọ̀ ọdún mọ́tò ene ubiyenu ene je angonu malero nunsi almajin ibn ibn al-qayyim al-jawziyya agili zadun zadul mihad fi hadi khair al-ibad to ma amal jelu yu baruka ya zadun zadul mihad ene mun edu jaga ne ba ku bi ba ko ba ku ne je elegun to to dale mai ni ami condition ko na le gwe mu ami hali ko na le gbe du abaki ke de hun takaba le kuma ni ke ataki ga nabi sallallahu alaihi wasallam ola rukiya kuma shingini annabi ta ce rukiya bukal jannati atuma aljannati ga nabi dilo bidi aka o ma ka na ko na aljannuni je ihe. amenya ameka si kere kere kama nyao aiko aiko kwa hiyo nika la yiru yiru amela amenya aiko la kwa hiyo yiru to insha Allah e ma jaka chi efu ile bi wa de kide yin to ojo adegba kanya kanya chi bayani ni litafi ka dojo ami olo mistake ka ma ya kachi ní kò máa ṣàdọ̀ ara máa jẹnu àmì mistake kò máa ṣe àṣe pàmò àdúrí kò máa ṣe ata ìhẹ̀hún lẹ́lẹ̀ máa lè mílẹ̀ ìkélẹ̀ àmá èyí lẹ́bà àmá ti rú pé alẹ́ pàmò akọ́jọ́ kàràtú lẹ́ àmà àdúmọ̀ akí màá mọ̀ balẹ̀ it's not for public consumption. tọ́ ẹ àmì mistake lẹ́ka mọ̀ lẹ̀ ṣe àṣe tọ́gẹ́lẹ̀ máa kí ni máa dọ̀ mọ́ ẹ̀kọ́ takuma chana nugunugu aduwada ene kuma gini ama jendo liga wa taki to nugunugu alebi sallallahu alaihi wasallama kuwe gba zame niun isha shola isha shaduha amune isha aljenu isha ataki amune makuma wa nini anibi adugu muma alhafiz imam albayhaqi ishe gba hadithi wa ibi litafin ibi hadithi lalaki gba jabir bin abdul malik hadith lẹ́tẹ̀ hadith gbọ́ọ̀lọ́rùn ṣe yìí imam ahmed olúgbòlùgbò wọ́n ṣe gbò ọlá hadith abánilẹ́yà imam ahmed lẹ́ so ami imam ahmed lẹ́ turuka àhùgbà tó dẹ́hùn yẹ́nìí ìyá ọmọ múra àtẹ́kọ̀fí yẹ́nìí nà mẹ́un mẹ́ta kùn ní sallallahu alaihi wasallam yà mẹ́un mẹ́ta ema chelenu metaba ligbene do ramadan so ina kawa ina chuliawa ina chuliawa iho la ole ogane una ya kodaku ini taka madehu la alu ama aligwo midu ma kama aligwo biba takunu buleka ngo ibwa ni sallallahu alaihi wasallam unu bulele noma oma inada angolo oma unada o na nadalo ere unadalo amaljana adịghị anyị amaljana adịghị anyị nwụ ebiri waya anyị hadithi imam bayhaki ma anyị olu belegide ya ba onugba mẹ́ta na mọ́má na amaljana atakọ ma nwụjọ ka anyị onugba mẹ́ta ohun ma wa atakọ ma nwụjọ ka anyị ma ya kere bọba ngwungwu akwụkwọ agwụma na tụdalị ọga wa na ujile ọga wa na kwamana ha shi ba ujile uche amaljana akọzi ọkọtọ ma adọ ọchụ

turkojo ti mal jinar joyi wema wema we atina dwa to chadwa watinu nga adwa chimwe turko ga ya ko bwete ni maana ifi ruku ya shimu turko ga ti mkola bwete maino nu blele o gale ya tuiba amijina asaki ni bale do oya to njojo

kuliko ga amajenle kuma ataki ni kuliko maliki ku bode bayni alim sallallahu alaihi wasallam mo malegba no ay mo malegba no e ba yeni iqsa adu ana rasulullah wa wa wa no la ojo lati ni turuki alwe dike bi silent iqsa e alwe de tini gugban gugbu tini gbomu du oya mere si njo

òpọ̀jọ́ ìyìnmáàni ìkìlá ìṣẹun tó dọ́jọ́ ẹ̀ṣẹun tó dúkàmù ní kíwé jẹ́yún ya ìdí ẹ̀mùkọjá adéjúgbòkè adínására àwọn ẹ̀rẹ́ ìwádùn and ibn taymiya ẹnẹ́ka ìṣẹ́kù àmì awliya ìlà ìwọ̀lí ìró jìmáàlù sí kò àmì wọ̀lí ọjọ́ ibn taymiya sallallahu alaihi wasallam nati ni ke men ga tane hmm ta ka nabi sallallahu alaihi wasallama ikola le da bi mo kai da bi mo kanu ba meta ni no ya mo me re alu e gba du ka mo ji da ba e le du atoru ke kan wa alu ki de le cheun ki da bi cheun ka ye le da bi na tu bitere ki ameruko ta ka mal ba ka bayani aka nabi sallallahu alaihi wasallama bana gideka taki ono ble iwo gwa mo ma ru ai mo ma ru ni ẹgbà níbi dojí a máa ká níbi mú yídà dáàmì ìyàṣàlẹ̀dá níbi yọ́nà ìdágidá ibá inúkulu inúkulu ìyànógi lẹ́nu omi lónà lè dá níbi ẹni ẹnu yọ̀lá fún àkọ́ ẹ̀ kọ́lá kọ́lọ́ mi ẹni okolo múdàjálú àmára ha àǹtẹ̀rúdà mú okolo amma nunu wa <laughs> kan ko da ko amma ya kana ngo to de na ngo ko la yiki biti do do abna men ni ani bi tag sara kan mam da men ci lin cha ba en to ruja da bana kina kan yo men to nunu wa to kan nunu ani bi nunu mo abi mo ko da je ni to o ma bi kile ha abi da ba

ina mun ne kute ma jereba aduha kwa ya mo galeba allah shata kuma kute so don't be an exception we we ke gwa kini we ke ya ti koloni we ti aduha le ya ti ya kini omi ami ma aduha tabali ni e ma jaka ma aduha dun e mi fatiha e mi kula a'udhu bi rabbil falaq e mi kula a'udhu bi rabbin nas mam da tin ki mi di gbali yo da mu ichi ale ji ale gala ka gbali inu pa da bene ki ke gbali aládùúgbò ajúgbó rfp ọ̀nà kẹ̀dọ́kà túlì òun yà á tó kwáyé ń kọ́rọ̀ nìyí alìkìdẹ́ ìkùdáàlà níbi sọ́lọ́lá alùsọ́lá àkọọ́lẹ́hùn ìṣẹ́nẹ́ méjì ní àmúnẹ̀ a àníbi sọ́lọ́lá alùsọ́lá òun kọ́lá na àníbi sallallahu alaihi wasallam àmì sàábé ma wọ́n ṣe àdógù ma ṣe àdógù ní ẹ̀ka jẹ̀nàtù tìdálẹ̀ ẹgbó iṣẹ́ adágó ti kúrò ní adágó méjì ní gbangẹ́ ẹ̀ka jẹ̀nàtù òhòrí ìnàmì selected aya ìnàmà aya ẹkù ma rí dùhù ẹni tìdá ma ra aya dùhù yìí iṣẹ́ àkíní for example abdullahi bin masud radiyallahu ta'ala anhu yeni nojo ka kun kwani bi dejona taka mayo ne kele ka ne kele ikwane ya gumane magbomi nyola gomi yola ida bi kwane ida bi ngol leba ida bi ngom sibu ngoya gumane alu kele kele ke ya wane ini ki mola one ki adagun enwa ti ke lemu de asuni to ka ni jine le ida bi bi meta ngoda bi ngom du bi kwa

وأنكم إلينا لا ترجعون فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم ومن يدع مع الله إلى أن آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون وقل رب اغفر وارحم وأنت خير الراحمين يعني أقول أقول أقول أقول أقول أقول أقول أقول أقول أقول ayàkùn gbáyé náà títà láti rọ́tìlì múmìnú ní ìjìlí ogun ọmẹ́fà yana kun ka halin ga gina na kun bai da mai ba ma nabi sallallahu alaihi wasallam yana walle da mi bi ho mu amma yi ko ba gade ba law anna rajulan qara'a shan law anna rajulan mukinan anati dima ni ko jo qara'a biha ala ẹ̀yà ní ìmánu kọ ojú kẹ àyà gẹ̀dẹ́ ìgbà kẹ gbanúwó ojú ìmánu páyọ̀ ẹ̀tẹ̀nẹ́bà wàlá ilẹ̀zà albarka àyà gẹ̀dẹ́ bá ṣe lẹ́kẹ́ mú ó ṣíkó ẹ̀nà bá rọ́kà jẹ̀mú gẹ̀má ṣíkó sallallahu alaihi imam amado ah, ah, ah, tirmidhi yu wa ibn abi hatim kibo kibo ibn abi mardawiya ala abi rajibo hmm. yeju anabi de sahabu shurukiya anabi wa afruf yeju anabi hmm. ogene le egba egba anabi sallallahu alaihi wasallam nabal kubay bin kabi ba yinu ngedu ba anabi taki onikela arabi kokawa abi yadage ni onu so ojo ma ile ola yohun ngba awọ kìí ní igbó àwọn lẹ́lẹ́pa kó ṣáká ní ẹmá e, e jìdà ní ètò wọ́n yá mẹ́lẹ̀bà alìbí wọ́n yá mẹ́lẹ̀bà abin ya mọ́ bayan gida ìdọ́wà malibu sallallahu alaihi wasallam a wadda hu shi ne ce oyi zuka bi min sharri ma khalaqa oyi zuka bi min kulli shaytanin wa hama wa min kulli ainin lama gbogbo amin oyi zuka bi ilelele illa tariqa yasruku bi khairi ya rahmani ọgbọ́dún rẹ̀ ìwàtá kan ní sọ́lọ́sọ́lọ́má yàyà méjì gbá gbàmà alẹ́dẹ́ yóò bí ìfàtí àgbà ayé fàtí àgbà àbàkọ́ àmì bákàrà mẹ̀tí agbọ́kàmá ṣúrúfí àti àgbà àníbi wọn kò tọ́ ìgbà pé alìfìlàmì mákàdéhùn òun mọ̀lì mùsùlùmí ìgbà wọ́n ìlàhùn fún ìlàhùn wá ìdí bákàrà àyà 163 gbówákàdà bí 164 àníbi kò tọ́ ìgbà ayatu kursi wo suratul bakara de iko to igba amma ya meta gidu tala suratul bakara amana rasul lillahi ma fis samawati akadi amana rasul iko to igba amma ya lele odi ji gugu akarabi suratul safat gugu akarabi suratul hashr gugu akarabi amma ya kuma gba kula zbir kula kula zbir nas ne yiwa wahid absalami bali ibn litabin wakatil insan yimukwa ibn litabin asar ibn amma lele mu kuwa ishi ko yi mu magat maga ji mu ramu muwafiqan li sunnati nabi sallallahu alaihi wasallam to taki mu kuwa idai bi musnad imam ahmad idai mustadrak imam imam hakim shi ko dale annabi sallallahu alaihi wasallam isha ungun ge mu sha shuruki da ba kele kama do ya sinimi yeki dati kwa sunna isha ci ami sahabu mun gonugo amma mu sha ci ilati somri ilebam so obilege amal jeluk mawa atati oleyi bami iblis mawa atati oleyi egbebo sihiri maru kuma se egbebo amapa mushu ama chokoloda ma amapa mushu amushu kuma nyu joyi amapa ma chokoloda ma to alka ajo abajo yi e masala chi ka ajo abajo yi ìṣẹ̀ngangán ti jẹun màkẹ́ àti ní ó túdé wà ní gbogbo agbó àti àbẹ̀ká mo tú yè mí mo má jì ní agbó àti àmójú kága jà kí ni màjí àhùnú àbókẹ̀ mú má kò má jì mí ẹnẹ́kẹ̀ òun alẹ́kẹ̀ tó ṣú nìṣẹ́ ilékẹ̀ tó gúdú ilékẹ̀ tó mọ́tọ́ tákẹ́ màkà kí ni ọlọ́dẹ́ kóhun tọ̀bẹ̀kẹ́ gbà ti rúkúyà kwáyú tí ní lùlẹ̀ ojú ẹgbà ti rúkúyà kwáyú

amma yin kidan kuma ya ba umu mai cece understand ko yawon kidan kun ime mai cece to algidai ne abu kuma ginihi A aljanu anya a takima amma ojú anya a takima amma ibilis anya a takima shan kuma ma a taki duba ọ̀nà olójúlójú yìí mẹ́lẹ̀ wọn máa ṣá àtàkùnlẹ̀ ọ̀nà ọ̀pá olójúlójú yìí mẹ́lẹ̀ wọn máa ṣá àtàkùnlẹ̀ akọ̀lá ìpínlẹ̀ tèmí àkọ́ àìṣà káàdùkú yínú àkùnmà tó ìní ní kàkẹ́ mú àjẹ̀nù dáwọn àwọn ayé yẹ́nì yí òdúníà ẹbá ṣẹ́ǹkù ẹ̀ ní kí mú nẹ̀ ìdè ní kàkọ́ àjọ báwọn báwọn òun á confam wọn àti ní 99 ní abẹ́lẹ̀ àjẹmúdàpá rẹ̀. dọ̀ inṣàlá ẹ̀gbàdú kányá kọ̀lá àrọ́ọ̀bù mẹ́sìlìjì ní àrọ́ọ̀bù mẹ́sìlìjì ní lè ìnsá ẹn kuma ne duma àrọ́ọ̀bù mẹ́sìlìjì ní lè ìnsá ẹn ne duma kí ní aljẹ̀nu dọ́mà dọ́ọ̀tún ní ẹ̀gbàdú kányá kú ẹ̀yìn àpọ̀nfà mi mí kàkí ní àlìyàn lẹ́dẹ̀ fún ṣẹ́nkà lẹ́tọ́lì torúkà poli tó dẹ́gẹ́ àmìlítà bí méjì ka ìgbéjú kọ́mọ̀ ló ya ẹ̀mí níta bí wàhídà ma nìbálí tó dẹ́gẹ́ àmìlítà bí méjì lẹ́ tó àárá àbùkì kọ́ àmẹ́hùn kí á ma máa nẹ́dùnmà kí ní àlìyàn amma littafi akamul marjani abagini alamul jinni wa shaytani ma ya littafi yake bobo yoyoyo tilali elidehun elika kini uyu ile won se ngana taalele ona mele ona maljenu on ma ataku nemi ona mele ko ma ataku nemi o ka o se kulli almasu alkulli yana shi an wale gaba daya ohun ma daba masu alkulli dai an wale gaba daya ma daba yi ṣe ka aljannu ki masu alkulli ṣe ki ma fi mu daba an walo ne gaba daya edan lomi wagogo edomu edodun fatima ṣi fatima guna akwala ọrẹ ni wọn because almasul kulliyu eh, masul kulliyu ndoma ndoma lu labaju ni alki gomole magbola ni e kola e bola e atakada go bawo ya len e taka do da ti eju o ga na eju ma jo dede jube because kulliyu ba e do na nepa shop ngwa ju ni ashoku ni do goba

ya chem ke mo wala ki ma to nga ọ determine o like bi ki tube anyị. abai wallahu ta'ala obi masul kulliye gidai angoni masul juz'i masul juz'i masul juz'i yala ti emeji ko awon lawo ka jenu awa mugba aba kini ke ah, bile amugba ini ke wonya na on ekiti era on kete ngi idu gbogbo gbogbo ọrụ. ẹ̀rẹ̀ ń ké tí lẹ́nu dẹ̀. and in most cases ṣe ń kàmá ma máa yí mẹ́sìlì kò líyù ṣe ń rẹ̀ wà mú dábà àwọn ọlọ́npa kó ṣakábà tọ́ ìṣe ijú ẹ nílẹ̀ ti ijú ọ nù ẹgbẹ̀ bọ̀dọ́ mọ́ alùkẹ́ nílẹ̀ pé yọrọ bá àmà Ama igwe na-eke acha aljenu ikpe yoruba ama eji aljenu abichi ubi na aljenu aljenu meju kwara ubi eji aljenu dubi so eme ọdụ e mmanya iju e ele ami ami aljenu nwere ọgbọnụ it depends on how aljenu daba ahụhụ so mesu alkuli idomo idomo ihe kichi aljenu

inekisi iyo gbigbele nti na jema daba angolone bu imija indiga mu dudu wa ngola ni ko wa ngole le ko dudu ngona ngu ngu ni gitalali italali un mele ni tanya je ndu ko un ene ka mo ki atali je nu ma won mune ma aju ko ma mara ro amaljanu dango lama but aljanu le ta yene ki atudu e ba ka nya kol arad mas arad al ah, jinn lil ins e ba ki arad mas al jinn lil insan e ba nga nya ashula men yele du ni so e gwa ngola ma e ni be ki agwa ngola ma pa ne na be bodo mo odoka odo meji odo meta aljana agwa ngola ma ada ki no ojo meji ojo meta ba ajenu gwa ngola ta igire ma do akini mesu dai ọjọ́ mẹ́ta ọjọ́ mẹ́lẹ̀ àbàkọ́jọ́ méjì ọjọ́ mẹ́ta mẹ́tò dá ilẹ̀ ìyá nẹ́ẹ̀kìtì mẹ́tò kọ́ ìf mẹ́tò kọ́ ìf gẹ́gẹ́ bá ẹlẹ́tẹ́ sọ́rọ́tùl àràf ayá dìlí kànyẹ́ ọkà ẹlẹ́ ayá ń sọ́rọ́tùl àràf kó ìnálẹ́dí na tẹ́kọ́ ìdá mẹ́tẹ́hùn kọ́ ìf mìíràn ṣèkọ́ni tẹ̀rẹ̀kẹ́rù mẹ́tẹ́hùn kọ́ ìf mẹ́tò kọ́ ìf rẹ̀ ẹ̀yẹ kùrán ọjọ́ àkẹ́ni ìbúkàdọ́mọ́ àmàṣàmàṣùkọ̀ ọjọ́ shan ki masu kwa ikwa karbu ma mina shaitan ku bibili ba ta zakaru ƙarar mariya wa ma'ani in suratul araf shan maka aljanwa ta ki ma erere mamda da jiya hankali ulama fa idza hum yusuru ni ma shi ne gani ne ki daga shi gini ba masu kwa ikwa be ma ne ki masu bakiya bona naina eniki eniki eniki be ma shi gile a te bina eniki be ma shi gile ye bina masu tɔ ibire ya ini kia tuni halie ini kia kɛrɛ bon gungue kɛ dagba tigi ni ɔnɛ sini kɔlɛ bia mun ba mɛ ta dɔ mun ba mɛ lɛ je yɛdan wɛn na dɔ yɛlɛ ta kuru gɛdɛ ya gɛlɛ ɛmɛ dɔn a olu wa lɛ ma dɔ mɛ bingɛ bingɛ ni yi gosi yes masu tɔ ibire a tigi ni ni bɛɛ ma la mɔ ma tigi ni yi dɛmɛ ɔjɔ kikiya yɛrɛ a kɔnɔ a bɛ ne ti dɛ kia kɛrɛ bi ɔma ne bi adama ye.

ma tene igba kwụkwụ gwọ ọka ịha e malijenu ihe tene igba kwụkwụ ma igogo ma tene iyi rụkarị gogo ume ọka ma ịgba gị ndụrụka adọka ume abeki biskiti abeki okporo ma ya ha abaki okpoko ma adọ ha tọ ịnụ ilekwu ma anya chi ebe afọ afọzi adụ ụmụrụ aka njenwu je gbiti aljenu anya nụkwa nkọrọ òun jẹ́wọ́ jẹ́ gbíjà jẹ̀mọ́ ẹ̀rùn pa ẹ̀kọ̀rọ̀ ẹdí àdùn àwọ̀ awa méjì

ìhà ní orúkẹ ajé omi àwọn dàbí ló tá ajé ọmọlẹ wọn yára ẹ̀ fọ́ ìsàmájì ẹ̀hún lẹ́gẹ̀ẹ́ níbà sọ ìgbàlẹ́ táwọn ọ̀ṣàdó àdó aláṣọkọ́ ìmádàálẹ̀ náà máa jẹun lẹ́ṣẹ̀ kan ní ilé mádàbí àwọn mádàbí àwọn tọ́nà ẹ̀dẹ̀mú ni àkànyà máa wọ́n dàbí à tọ̀tọ̀dálẹ̀ àyà àti eré ní kí dúgùn á jẹun rẹ̀ ẹkútẹ alẹ́ àmọ̀nà kùmà ń lórí ìdúró kùmà náà gbogbo kùmà ṣàlẹ̀ ìlú màá ṣàlẹ̀ wa àtà àrùdù lílì fitness boka lùsíbà ìdọ̀lẹ̀ àtúnyà kàyàfí mẹ́síbà náà ọjọ́ ẹ̀bùkà àmá ṣe ní gàárà ẹ̀bà àmàgbọ̀dá mẹ́ta tó ìlú máa mú àbẹ̀ tó òkò máa yẹnu máa ṣe ìṣe ni dalili dalili mẹ́ẹ̀bíye òun ni yíya ibùdó kọ́yìmù àzàwùjíyà òun ìkọ́wá kìmá túpẹ́ kú ní àíká tápáyé títà tó àmà jẹnu ṣẹgẹ̀ ní máa ṣàjẹ̀mú gbà wẹ̀lẹ̀ ayẹni àti á àmẹ́tò ágẹ̀lú fún máa ṣàdọ̀ àmẹ́lẹ̀ àwúrú bí lẹ́yìn mi ní ṣe ikọ́ ní rọ̀jí bísmìláyìn rọ̀ọ̀lẹ̀ ẹ̀rùgbàjí ìjùgbọ́ kẹ lọ́nà kọmọ múnù nínú àtúnyùnù nínú ìṣe ni training ìṣe ni culture ìṣe ni ethics ìṣe ni ìrìn àmà àtọ́kí ethics ta ẹ̀ṣì doctor àmà alíalíalí kọmọ àti ìhùn àlíkò rẹ̀ àmà alílẹ́ṣẹ̀ ń kẹ mú ka ẹ̀hùn dùré bá àmà mí sàtífìkì ẹ̀rù rọ ẹnu ràgẹ́dọ̀ òun rẹ̀ ọgbẹ́lẹ́yìn dẹ́ ọ̀dà yẹn ni òṣèlú jìdá lẹ́ ọ̀dà yẹn ni ẹ̀rù ẹwọlẹ́tí ń ẹlé ẹgbọ́ àkínigí ẹnu ọgẹ́nà gẹ́gẹ́ máa lẹ́ni tí mẹ̀síbọ̀gọ́ ipa tẹ̀rẹ̀bọ̀ àkàyọ̀gọ́ ipa tọgbàm àmàdọ̀ ẹ̀rọ méjì jàbá kẹtẹ́ ìwà bá yọrí ẹ̀rọ méjì ní ṣùkọ́rọ̀ rẹ̀ ọwọ́ méjì ní ṣùkọ́rọ̀ rẹ̀ ọgá gbọ́

ẹ̀dàgbọ̀nyá kọ̀lọ̀ bẹ́lẹ̀ yìí àṣíkàkí ni ó kọ́lọ́ dá lọ́gbọ́n òjì ẹ̀dá àṣíkàkí ni ìwẹ̀ ṣe àdúkọ́lọ́ tọ́ mẹ́ ọ̀há dùtàgbò òun tẹ́rẹ̀ sákẹ̀ ara òjò kẹsọ̀lá àdúrà bá ní ọyọ́ ẹ̀mọ́má tó ìnà mẹ́wọ́n bẹ́rẹ̀ na dánwọ́ kì ti ni òun ní àti àlùfíẹ́dógún máa kí ní ẹnìkì á ti pakúcháká máa dẹ̀gẹ̀ ìyá ìkọ́lá kí náà ẹnìkì jẹ́ òun ẹ̀sẹ̀ àtàgbé máa hù àlejò pa ayé òṣèlẹ̀ ìyá àti kàkí ní èékù máa ẹni ẹ̀mí nàdà gbẹ̀rẹ̀ ọ̀dá ọ̀nà àtàkì àti ókè ńlá fún ọmọ aráàlú nǹkó mẹ́wọ́n tàbí àwọn ẹ̀tàlẹ̀ ẹbí ẹni wá wá wọ́n yá pàyákà jẹ lẹ́yìn ni ẹ̀lẹ́gbẹ̀ẹ́ bọ̀ kàmúlà ìjàlẹ̀ jẹ̀ ló bá àgbà àjọ máa ma ma rikolo yi ba abi le ma ma ma itali bi yo yo <clears throat> ma ja pe ne ja ja le lo <laughs> eligo to to dale oji rukia aichi ene ja ene ja ja le lo ise ni condition ya ji nal kuma nal kuma shili ejurudun ani marhalatu ma qabla al ilaj

ani almu'alaju almu'alaju shene je adogu ngene ko gasu ire almu'alaju almu'alaju shene ko gasu kuma adogu mu to we ke adogu mu ne almu'alaju ino ko kuma tini ko e yoru ngam de ne ken akida salaf akida yo ke do no do e kim do akida ali jami sahaba nabi ndi malami bidia ngaji e jibenu kaya ngi agare do ṣeun kẹta ti bídíà ẹta ti bídíà kẹta fẹ̀dọ̀ bídíà bá ẹ̀sì àti rúkúyà kẹyà tàdọ̀ rúkúyà lónìí nù wọ́lá ẹ̀rẹ́ rẹ̀ bá rẹ̀ hàn ilẹ̀ ẹ kú takẹ́kú tó ní adára nù àmàlìyàn àpẹẹrẹ ọjọ́ àtọ́ ọ̀nà ọmọ tó dálẹ̀ máa ní onígbòǹgbò ẹ alìmọ̀álìjù wẹ́kẹ́ dógbò ẹ múdẹ́nẹ́kẹ́ ní àkídà ìyọ́ mẹ̀mẹ̀rẹ̀ ẹ̀kẹ́jì ń kọndíṣọ̀n àmàlìjẹ̀ ló ẹ̀hún mà kẹ́mi áálì kàmàlìjẹ̀ ló déhùn ìdébì àdéhùn ká kóòtù náà níbi sọ́lá sọ́lá máa ń nìyí a máa jẹ́ lóṣẹ̀ pẹ́rọ́lá mẹ́ta ẹ́ àmì àwámi ìrìdọ́mọ̀ abẹ́gùn máa jẹ́ jẹ́ hùí tọ̀yá ìrìdọ́mọ̀ abẹ́gùn máa wù kẹrẹ máa ṣà nìní òbílẹ̀ àwọn nọ to al ka ne bi kuma e koro jume ta da amma mi male mi kuma shurkiya ina koro kuma on kuma kuma kuma atini kola ko bi ke len ka ne bi do ameta le ali ni le we ke do bi ma tini turu ke condition amal je nu ke o ma e ma halima amma cha gbo bakade odum amma cha joro ma hile amma cha cha limali ugbo ugbo ma cha dodo sami limi ogile e wonne alijom eketa uma kenelu ba mal jelu ke anya bi ku ma e ki mudu ma oji ojo imudu ma oji ojo onu bu mu we ke amudene an yuhassina nafsuhu bi tahsinat wal muawidat ama duwa o memelo memele e ko jo ale ru digadi one yin emde ne ke chakula kun azkar azkar hisul muslim ma kuma tinu ma gwa kini ati rukuya ene ke anda ga kulu ne ga ja do ene ga ja jenu

tudo jonge ci yoore to mu jeni do wa to mu ko kene dole ci adwen igde to pe ko ami shurut al mu'alij shurut wa min shurut al ma wo do gun wi ma tene kide ko ko ena wa ke nya shurut ya yawon da wala lelebu kolo da ngola ko lelebu yenu jonka bun je ma yara ma mu ma mu ma ke ma ma ko da inú owó ruji jìmọ́ ọ̀run owó màdó jìmọ́ ẹ̀rọ ọ̀run jìmọ́ ọ̀run jìmọ́ yóò jìmọ́ gbogbo èyí káàkiri ọ̀run àmì ẹ̀yẹ́gidẹ́ ìṣẹ́ àmì àjúbà àmì tẹ̀mà ìmì àmì kọ́rẹ̀t àmì lílẹ̀rẹ̀ ìdá àwọn ọlọ́ba lókè àdókẹ́jẹ́ àyẹ̀yẹ̀ àmì ìbílẹ̀ àyẹ̀yẹ̀ àmì àjẹ̀wà anyi ìkìkọ̀ọ̀run lẹ́lẹ́nu tó dẹ́hùn ẹnẹ̀kẹ́ ẹ̀yẹ́ condition ki le bo adwa e tumo bele ko no bele ayi o kete rupe amu on ke timo la ngwa ele ka ati ha nga nga ya e ko ka ati ko ko ya adwa si nu do baba mi baba mi ya ka ye ki ya e mi to baba mi baba mi da jale to ke ya ka ani na te ki ya ẹgbọ́n ní ẹ̀dùn kíkílẹ̀ àníyàn tí ọ̀nà kẹlẹ̀ kan kú mẹ́tí tẹ́ ìdíkẹ́ wa bẹ̀má wọn no relative no prayer ewu ẹ̀ má dé mi àdúrà wọn ẹgbọ́n ní ọkọ̀ nkídá ni ọkọ̀ nṣe mahara mi lẹ̀ tí wọ́n yà lọ́kọ̀ iṣẹ́ ni yóò dùn máa ti já ní ọjọ́ ọkọ̀ ọkọ̀ má dọ̀ ẹ̀họ́n lẹ́jì àmọ́ nàlẹ́ islam islam àárọ́ nàlẹ́ onugbonugbo ẹni kùmàrù ṣàdùn àwọn onugbonugbo ń ìmúdẹ́nẹ̀jì aláṣàdùn ẹgbàdú ìmúdẹ́nẹ̀jì aláṣàdùn ẹgbàdú àmọ́ kùmàtí nìkọ́ onugbonugbo ń lẹ̀ macha níbi ọrùn ẹmdàkà ma ìkékeré tọ́mù because of emergency ọ̀là olè ní kí jẹ́rẹ́ níbi àní ìgbọ̀rọ̀ agbẹ́rẹ̀ nílé àmà ayúzì ìkékeré lẹ pístù àmàcha ní ẹ̀rùn àmàdù àmì dpu mayala lè jẹ́ màcha ní pístù kékeré ìyẹn helmet go jàbẹ̀ kéèkì ìnìkìnà ẹ̀ta alẹ́ àmàcha ní àmà àmọ́ mama àmà ní ìgbọ̀rọ̀gbọ̀rọ̀ yìí so ìgbọ̀rọ̀gbọ̀rọ̀ gẹ́gẹ́ màá maka ṣòtòdá ala ẹnẹ́kọ̀ àtàrò àwọn a ní àdìgáàdì ẹlẹ́gbẹ̀ẹ́ ilé jẹ́ ìlú ìlú ọ̀dẹ́ ní pìsù ìdí ẹ̀mù ti jẹ́ ń àdò àdì àmà àṣàdò àwọn ẹkùtẹ̀ ẹnẹ́kẹ̀ ẹ̀ṣàdò àwọn múdò ọ̀gbọ̀ kì múdò ọ̀gbọ̀ ọ̀bàtàkì ti yẹ̀ ṣe òbílẹ̀ olúgbòlùgbò àdò ha akójíkò alìmọ̀álẹ́jù akójíkò bí màá ṣe àdúrà kò mẹ́sí ọ̀rọ̀ àmọ́ àkàyọ́ tẹ́gínú kọ̀ọ̀lá ọjọ́ dẹ̀dẹ̀ àti ìrùpáyà àti ìkú àwọn aláàjẹ́ nìbákà lọ́wọ́ ẹkọ́ wà ṣàdùá ẹṣàdùá wà ákà ṣàdùá wà méjì ẹlẹ́gìdẹ́ alùgìdẹ́gìdẹ́ ṣẹ́kà òbílẹ́gẹ̀ ẹnẹ kò nke ṣàdọ̀wà ń kí a gínẹ́nẹ́ kì á ṣàdọ̀wà ẹ̀ṣùn wọn àdọ̀ká kó òbí ọjọ́ àdọ̀ká kó ọjọ́ òun àdọ̀ká kó òbí ẹ àyà ṣàdọ̀wà ẹnẹ kẹ́ ṣàdọ̀wà hùn máa kí etí òun àti nìkẹ́ gbàdọ̀wà yìí etí òun yọ̀jẹ̀ máa bá ń ṣe ìyàgbẹ̀ wọn ẹnẹ mẹ́ta ẹnẹ mẹ́lẹ̀ ẹnẹ mẹ́ta ẹnẹ mẹ́lẹ̀ kò mà ṣàbí òun píọ́ torí ẹ̀ gbàgẹ̀ ayájí lè yìí yàrá yàrá dàbò ìlẹ́kì gúkò ń gúkò ń tó bá mo kà mẹ́ ajá káyà kó mẹ́ gúkò ń bá ìlẹ́kì wọ́n jí lè gbígbà tì gbígbó ṣe gbà kókò mà jíjí mọ́lẹ̀ má ṣàkóhùn sí ní à tí ó máa ń dábà éjì ewu gbogbo mẹ́yìn àṣàrò ayé éjì rọ̀ mọ́lẹ̀ òtó dúkìlọ̀ kọ́lọ̀ mọ́ òtó obituary òtó ọgbọ̀n méjì òtó awere òtó márèjì dúkìdéjì rò mẹ́wùjẹ́má mẹ́má àjẹ́má ní mẹ́mọ́ ní lọ́dún wàláhì ìnẹ̀gbàkẹ́ nẹ́ka wáṣọ̀ gáàjẹ̀nú alúmẹ́jì ẹjẹ́má ilé dábọ́dọ́ méjì àbẹ̀kẹ́ ìjọba kẹrẹ akẹrẹbọ́ ìlútu alẹ́jì omi déjì wọ́n mọ́ náà tàdúwá omi náà wà mà náà ti ma wọ́n náà dọ́ ọ̀rẹ́ yí àbára bí òun wa òun bò náà wá àtàdúwá àtàdúwá gẹ́gẹ́ gbogbo báà alùkùyàtà alùkìtẹ́kọ́ ẹ̀bà àkíkà ẹ̀kìtẹ́ ẹ̀bà eyéwì ní kùsọ̀ máa kí eyéwì náà alùkìtẹ́ àdínà tíjáàni tíjáàni agatẹ́ agatẹ́ agatẹ́ àdínà ilé àmọ́ ìlọ̀kọ́lọ̀kọ́lọ̀kọ́lọ̀kọ́lọ̀ mẹ́rẹ̀ mẹ́rẹ̀ dáwọn mẹ́rẹ̀ àríká ayi ayé báyìí ẹgbẹ́lẹ̀ yìí bó wùyẹ́ gẹ́lẹ̀ yẹ̀wò abẹ́lẹ̀ gẹ́gẹ́lẹ̀ gẹ́gẹ́tọ̀ bálẹ̀ ẹ̀yìn ìyá lóbọ̀ alẹ́dọ̀ olùgbà lóbọ̀ kí yégi náà bá gbà abẹ́wì ọjọ́ abẹ́jáde gbàgbọ́ gẹ́gẹ́tọ̀ ọjì dálẹ̀ bẹ̀kí ọjà ya ní ìdìrò location ọmọlùpín ti yé òmìnir èyí rẹ̀ ìgbìdá àdùnmọ́ ẹ̀rà báyẹ̀ nẹ́kẹ́ ní yé ya

tako ngigi kola ikola ngwe o kowe de gabi kwane imara usili ini ke bidete ne ile to cheng man bi bidete ni ile o bo ne le na do na su male akone ajenatu ya tajuja e ya do a che de do de do de do ngi te ju mu be awe ne de e, e kola dun aljanu aljanu ya de mi pa aba je egbe dun sake ni àwọn àjẹnulẹ amẹlikumẹ abẹkọ àjẹnulẹ dànù lẹlẹ dàgbọ anya ẹnyà ti azọnṣọ nọ àwọn àjẹnulẹ dànù ọlọrun mamuda lẹfẹ ma kọkọ. ìnẹgbẹbọdọmọ àjẹnu ya ẹnkẹ ajẹ màkà ya àdùhàdọmọ àdùhàdọmọ àtùkọlọ ti àjẹnìyẹ onugbongbon ni ma ni ya àdùhà sànẹ sànẹ ọjà ni alama ń tẹ́ àkíní àjẹ̀nú ala ìdọ́mà ti ha yìí ẹgbẹ̀bọ̀dọ́mọ́ ìkà ní ṣe wù ìgbó pẹ́ mú láàrín oúnjẹ ajé má bẹ̀rẹ̀ méjú ní ohun màdúwá kúmà tàdúwá rùn tó sàn àdúwá ẹ́ abẹ́ ẹ̀mà kàkàlì yẹ̀mú yálẹ̀ kì fàtà àríkù ìdà àhàzọ́rọ̀ abe ní abẹ́ alama ineke ọlàwọn neke kí ni ga iju yanu ọlàwọn múdà kí ni ga ineke mehe yuru dade ṣẹ́ni meju kó dade kùmẹ́tí ejú nkì máa yẹtí ejú gẹ̀ nàbẹ̀ kí mọ́ọ̀rù dade kùmẹ́tí ó nkọ́ máa yẹtí gẹ̀ àlámà ṣe àkíní àjẹlú ọmọ mi àbẹ́kí neke mọ́ kó bẹjúmọ́ àlámà ṣe àkíní àjẹlú ọmọ mi yàní kí gbèlè láti gbèlè àlámà ṣe àkíní ọmọ mi sàmẹ́ni ìdí shehu kamal janule kuma janule kuma ya me e anya le pa ma ala hasabi dinihi aljannu adini gidojun adini ngene do ma kinihi adini ngene do mona ka le kun aljanna ba pa ru ma le kun isoyoji amaya kuma le du ma le du ma le du azaba ya àjẹ̀lé kìí ṣáṣó lè ní ṣe ìlọ̀pàpù máa lè kún olùkà ẹ̀ṣẹ́ pàlì ẹ̀lú tàbálì in advantage ni tọ̀ ẹ̀rẹ̀ àti nì tọ̀ ẹ̀gbàyà rẹ̀ yẹ́ gẹ̀ẹ́ ló tàbí ẹ̀yìn ẹ̀ gbígbà ẹ̀gẹ̀ yìí tọ̀ àmọ́máyé ẹ̀ pàkójáká gbọ́n àmàjọ abáyọ̀ àmọ́rọ̀ gígìrẹ́ waste your time ẹ̀gbọ́n lẹ́nu ẹ̀pọ̀ bẹ̀ ìnàmọ́ ọ̀la important important òun ní òun ọ̀la kò máa tẹ́lẹ̀ inini yóò bu gaga kuma ti ni kuma ta lero rale wo eneki eneki nu ma ele ko wa seba engo ni be mo ma nu ma onu ya ma onu na ti ma be me jago le eneki wa no la bu ma won ti mu eligo we na wena kewe we na ke we e ka be ne ka tun ti ni ki mu e ko bodo mo ka ni ola mi mo li ni ni dan maybe eneki de ma duwa ona

lọ́la yẹn gẹ́dẹ́ àwọn ohun ẹ̀tẹ̀bà nù mẹ́ma akẹ́lẹ́lógún kẹ́ àkókò kàwọn wọ́n ní akẹ́lógún máa lè mi kẹun kàlìjẹ̀lú ya kódún ma ìmájẹ́ mọ́dún múgọ̀ kódún ìmá kiri a bẹ́ẹ̀ ma ìmájẹ́

aljẹnu kó nà máa jẹun lọ́mọ ní tó a máa yá ń pa àdìsí ẹnukún hújà dọ́mọ ẹni hújà dọ́mọ ojú tó rúkọrọ alẹ́ ni wọ́n máa kùn náà mú azẹ̀bínà àti ànẹ́bà àtàrà kúrò àti àtúnà àzábátá ṣe dé ẹgbà máa kí ni àwọn oníṣẹ́ pẹ́rù ní ikọ̀ ọgbà ikọ̀ lè fúnúṣẹ́ ẹgbà látàkàtọ̀ àzábá yìí mamda ni seun ke lamo kwa gide ko mpa kuja ka ma ba ne ba amaya qur'an ne ya kini gwaye ma a ti ne turuki ide ide fa ide bi litafi kakini ma ti ne kema akini aya qur'ani ke gbayi abi akini o ke do ehun du ke se omo igwali yelu yoro shagal yelu uyun ma ti ne ke aru ti he akini adal yelu uyun aya qur'ani ko aljanu jun aljanu an ni tiri qur'ani akbo ya ko ajun wa in sarafna ilayka nafaran min aljinn yastami'una madha ah. ojo aka chama aljana karbe ma ni tiri qur'ani eh a chama aljana karbe ma ni tiri qur'ani a ci hadisi kai mi no kwata ka woda ba wajaya gidai kanibi sallallahu alaihi wasallam du du ko ìlótọ́rọ́ da kàmí sáábù yẹ́ ni máa ní kí ó kìtìlá fún ẹ ogun ìlú ábìdàbí ayé ni àmàlìjẹ̀nu dùn mú kí ṣe wá sí ìwọ́n tí kéèkì kòrò àti náà taka àmàlìjẹ̀nu mẹ́mà kàkí ní hí anábì sallallahu alaihi wasallam àdé dójá àná ilẹ̀ bá taka màmá eyín àbàkọ́ àná ń ṣe gbogbo mà pàm àmà yóò yálè kó yálè ọ̀nà má dó yálè jẹ̀ni níbílì kì í ṣe agbójí abe obitere tulipa chaka ma ni cheri angola tulipako onchumadu wi agma chukwa chumadu ta ma ma ma na ta ma alu mo kalim sallallahu daga so daga daga bi qur'an ya amaji makuyo machin ni tun qur'an lele ko machin ni bo wa anna sami'na naba ma aya ya gba mu ya qur'an aya amadi ke gbe kurani gbogbo kurani gumajo igumajo amanari aba ma gbo eba ma mi ma du pele dale martin ko ne ki tedo akini aya qur'an adi duma buyun rada inami ayatul azab ma ya yiki be mo ki aya azaban shi ene yiki chene sherri ku hamal jannu ene yiki chene bibi ku hamal jannu isu ko ne ki sini nitira ma ya ba ni ile ba kama ya bani ila cha da aimu ama ya ogile cha dihanyu ngama isha da kayama sabi be bibilele kumani ni abibi kuma wapa muti bebene lele ngama ya ogile ni kichi dalili hukuma yani kichi dalili hukuma madala chi chini bo hukuma chini buyun alikum to shangi mabom makumi ma kpene ji acha aljanu ma akpọ igwe dị ụka enye akpọ aljanu ya kpọrọ m ama ibegide wewa tude gba ka emụmụrụ bụla erute akpa oyi ala alaji emụrute akpa gị oyi amụodu gị mara gị gwana ya elugo atama ini ini ka

aga akọlu ni ya lu egbe bo ni kidan ya tu ye ni un un mara ya mede o tun adi ne de tun nge iko gba confuse ni matini ke tabata jalika kini ene aljemu de jali taki gbe ni tan ni ki yeje ki amudu wole do mo soshi ya ni ki yeje ki amudu aljemu agoma ake ti ayi na bare duka aljana do e, isi na bare ki ake kuwa ni e tin etal jeni ni oluka ma maja dunu ẹ̀hùn dúkì jẹun màmá jà ẹsẹ̀ nínú ìdí àmì mistake ẹ̀kútẹ̀ kìtà ápù ẹnẹ́dì wúrẹ́ àmà dànù ọ̀la ẹnẹ́gbẹ̀ wá ṣe kẹ́wú yóò náà sẹ́nu àlìyànú dànù ọ̀la ẹ̀kúnẹ̀ ẹ̀lẹ́gbọ́ àmà dànù ọ̀la tọ́ ẹ̀nà bá ní ó kì áwọ̀ ẹ̀ hà ẹ̀ òṣìlẹ̀ nílùú jí lẹ́jì áwọ̀ wọ́n mú lùkù kì áwọ̀ ẹ̀dá wà mọ́ ìkàlẹ̀ yẹn ni ẹ ó yí kí àwẹ̀lẹ́ bá ẹwọn gbọ́ ẹwọn gbọ́ ìkẹ́ àti ẹwọn lẹ́tí mo yá ọ̀lẹ́ ẹwọn gbọ́ ẹwọn gbọ́ ìkẹ́ máa ti ní ẹwọn lẹ́tí mo yá ọ̀lẹ́ sàmì àtọ́ wà àfáàtì wọ̀bídẹ̀ ìfì ìlàj àmì mistake èkì máa ṣáṣe ẹgbà máa dọ̀gùn ẹnẹ́ kí á ṣàlẹ̀ ìrìnàbẹ̀ kí ni máa ṣàdọ̀ àrùn mistake lẹ àbẹ́ẹ̀kì bí kò máa yọ gbọ́ lélẹ̀ ojílé ṣàbẹ́ẹ̀kù máa ṣe àwọn akọ́ṣẹ́ kàràtó manyu abe kuma chama ama le, chadwa ogenele amalele amanya gbele ojili to ama oji sihiri ifamu kuma chi abi pa le, alaka kitagbade ame meji una yakale abi pa maalule ni oji ile ama chifamu ama kwa maljena tukorona ama alijenu kaka gire yanami litafi kidomo litafi du keli kumashini mashini ki 1 2 3 ala arabu jehun arabu 1 2 3 ala lewo jehun bidaga la mal jehun jehun wa jehun sheki kuma nabi sallallahu alaihi wasallam alayhi on legu ma ko yomo e ba 1 2 3 ki 205 kìjọmọ́ ẹ̀bá ṣẹun kẹmú kódà má bá marususu rẹ̀ ṣẹun kẹnyà ẹmú kájọra ní abàjádà abúkùnmá ní ilimi ìtàbí ma ṣẹmọ́ lágàkìrẹ́ bí ó kùnmá ní wíṣẹ́ abàjádà ní pé because abàjádà alif báwù jíìmù dálùn abàjádà rẹ̀ tọ́jọ́ ma yá ti calculation a ti 1 bá ti 2 jíìmù sí 3 dá ti 4 sheikh mail akarabi 9 akomoto ba ci 10 mail akarabi 100 akomoto ba ci 200 300 gbogbo akarabi 1000 akwai abajada hawaza afiya kalamana sha'afada karatata <laughs> <laughs> sha'aja bababa gbogbo atukọ̀ sí o ta mẹ́rin gidẹ́ ibá ohun ma dóbi fa

ama ọ̀pá ọmọ rẹ̀ ama àpamdà ya adúgbò a yẹn kúta àwọn àgàgìdẹ ọ̀nà yìí mìíràn sáyà mínú ọ̀nà jídẹ àbí ìjàbọ̀kùn máa yí kánù yá akọ̀jẹ́ ẹ̀lúkọ́ hùzẹ́fà abínilẹ̀ yamani rọ́dí aláwọ̀ tààrà anhu yẹ́ ni àmú náà ó gbà níbi átà níbi níní ẹ̀ngẹ̀ yọ̀ngàmẹ́ ina mẹ́mẹ́ nǹkan jákù ńlá tẹ́ nínú ẹ̀rẹ́ ìdẹ́nà yìí dẹ̀lí rẹ̀ albanica kóòtù wọn ẹgbàdójì ayé kọ̀lá bídíà ẹbí ọ̀tákàdá àkàmù jẹ̀náì wọ̀bídẹ̀ ìhà àkàmù jẹ̀náìzì wọ̀bídẹ̀ ìhà gbogbo ayé kàmì bídíà gidé jẹ̀náza òkú ìjì wáyébà tabakwa náà yìí mọ́lá òzéfà gidé ìtọ́wà yẹ́nì yìí òzéfà gini amúnẹ̀kútẹ̀ màṣá tí nínì

في القرآن لما إن تاج ما جاء كدي جودا في كل جبر هذا أم أبونا ما رأى كل قرآن الأنبياء أم أم إن تاج وكان لا بأكو بس مجرد بات ديالا بالكبير ده أباكين أبو ما عيش على الفلك ده فم لتافي وشلتافي أنني استهدار كتاب استهدار الجن ده yi ke ci shulu ta ke lu ti kabari nya lo yo mi ta kama gelu kuma cha du e ka kini ci sada buri enya enya e juma o chen ka ga a kun ya e mal gelu mu da du wem e. em de em du o du kun àrọ́bù mẹ́sìlì jí ní lèlè ìsáàlì yígi bọ̀bọ̀ ṣẹgbà bẹ̀kí sẹ́mìnà màrú tẹ́gbàdà bẹ̀kọ̀ lẹ́gbọ̀rọ̀ ní àrọ́bù mẹ́sìlì jí ní lèlè ìsáàlì ẹ̀lúgbó lọ báìbùlù àrọ́ tí mi lọ ulé ulé àrọ́bù mẹ́sìlì jí ní lèlè ìsáàlì ọ̀pá ọ̀nà àkùmọ̀ àmọ́ àti ní àjẹ̀lúdẹ́ kúlẹ̀ ní kúlẹ̀ ń ayára kí o àrọ́kú wàlùkọ̀lẹ́kù ọlẹ̀ká ẹkọ́ àtìgìlẹ̀ ọlẹ̀ tí ní gánà ọdún jàṣẹ́ ìṣàhápùnkú ẹ̀ òhòhò ọlẹ̀ tí ní gá ẹmọ dúkìá jẹ̀ ìwọ̀n tàbẹ̀tà àtìgìlẹ̀ ìwọ̀n dẹ́ gbogbo ẹwà àtìgìlẹ̀ ọlẹ̀ tí ní gá ṣẹ́ǹkì ìṣàhápùnkú ẹ̀ àtàkà e kuma do bi kawa bi su shona igele sheun ke ja no na kuma da kuma ku yabe abi akini matini ti gbe ke kini pelelele ke alo ya ti te ko kuma do hoben kawa bi su de abi akini e rula da ke yona moto awa e ke ku yona eni ki mo ko hoben ule du ke ja kanara

ubilege inege jeche ke nona chem ke nona ke lune one ile ke liba ina tu yibo ne mchachin elu na bere meta elu na bi yumel elu na bo mel elu na kinutili chem ke chan no bele le ba to amal jonde abake gbadu wa aliamune amune na alia abi dudu dudu irudu ma ya jin do ge gido ma de kun ya bena bo ba eh irudu irudu ma che irudu yo tabali e nwe gwa lu ma gwa de tani bo genele ola ma yude akanya ke no na igba de gwa ke e chike nwa ko yoli e chike nwa e le e e e le le daga yo yo le ke chike be tolo ona na

ya mulusi ọ̀tọ́ náà ẹgbà ẹ̀rọ àwọn gbọ́bí adàbí wọn kan gẹ́nẹ́lẹ́ aláàmà ìtìkà kí ni àjẹ̀nà àtàkì ẹ̀lẹ́lẹ́ ṣeun kẹdákolo nọgẹ́lẹ́lẹ́ bá kẹdákolo nọgẹ́lẹ́ tí ojú olùn ẹjú olùhó inú ẹlò nẹ kẹdákolo nọgẹ́lẹ́ bí kíni rakọ́ gẹ́lẹ́ àbẹ̀kí àyíyàn kọ́kọ́ gẹ́lẹ́ mọ́dúnmọ́ni uizuka bi kalimati llahi tamati min sharri ma khalaq uizuka bi kishini kakukwayo ikobote mati ni dabiya attack ngede mne machuko uizuka bi

ẹnu na àmì ìjù àmàpè àmì nígbàlá àwọn ènìyàn ìjù lé ọmọ àwọn ẹlẹ́ ẹnu èmi máa rọ yìí ìjù iná lé ẹgbàdẹ́gbà ló bá àmà jẹnu dẹ́kù ara ẹnu kìnnákì ayọ̀ lẹ́gẹ́ kí ní ṣàlùwà ṣeun kẹ́ náà náà kẹ́ lọ lẹ ṣíṣọ́ọ̀ṣì ẹ́ pàmì pásítọ̀ pàmì fádá ìbàdó ìyá ehoro وهناك أعراض في اليقظة wọ́n ní ojú gidi ìgbọ́dọ́mọ́ ojú gidi ojú okóró dúkìá wẹ́kẹ́ panadol mi panadol ní kàmọ́ náà mi gíá bọ́ sí máa bọ́n ẹgbọ́ àjígbìnì channel tí nínú ojú ẹjí nínú kàga gbòmgbòmgbòmgbòmgbòm àmàkí ojú ọgẹ́lẹ́kì àwọn ẹ̀ stress ṣàkọ́sì ṣe nǹkan ọkọ́rọ́ ti tàbálẹ̀ kì í bẹ́ẹ̀ àbàgídẹ̀ bàtíkọ̀kẹ́ lólu kẹ̀má lólu àbàgídẹ̀kọ̀kẹ́ jẹun kẹ̀má jẹun ìyá jẹun ojú ọgẹ́lẹ́kì but iwe eha kwibe kwibe iha kiongen ledun uhuhu uniwa chani gbo gbo gbo gbo anu ka uji anu ka gayi to e eh, mari ya ngu ki ijemu jilawan ki kerebon ka kerebon ki jama kama jinga ta ye macha do buju ni la to bu alikum taba kini umke te no la naka ko la jini hoda ma ko la jini hoda ma ni ko to kuma to ga ma on ni ko àbẹ̀kí ní ojúgédé ẹlúlẹ̀ náàlẹ̀ ẹgbọ́gùn adẹ́m ẹgbọ́dọ̀ ẹ̀ àti kìíní amínú ẹgbà bẹ́ẹ̀ jùgbòbè ẹgbẹ̀dẹ̀gbẹ̀ ẹlẹ̀lẹ̀lú wókèjì tó nùkọ́ alẹ́ ẹwọ́n lè gbogbo tó bá ọ̀nà jíjẹ ẹnu amínú ẹwọ́n dẹ̀ jùgbòbè ẹnàdínlẹ̀gbẹ̀ ẹgbẹ̀rẹ̀ ṣe àlàmà sí àkíní ìnàmà jẹnu ọmọ ẹ̀lúkú òbílẹ́gẹ̀ ìdíyẹ̀wò kàkà fọ́yà kí ní ṣígbọ́nà máa kí òní àwà ní òní àtọ̀gá wà ní yàní dòrópìà ó yí ilé àbúkù máa tọ̀gá wà ní àmàjìlá àtàkì édè yíjúgédé ọ̀nyàkú ọ̀gá ọ̀nyàkú àmàjìlá kọ́sì ọ̀gá ọ̀nyàkú àmàjìlá kọ́sì tó dáa lẹ́sẹ̀ kan náà gbogbo bá ká irúkẹ́ àti ilé torí kẹ́mi ẹ̀ máa ta mọ́ take ogudo fẹ́ gbà tàbí kàṣùkọ́ ẹ̀lúkún òbílẹ́gbẹ̀ ṣeun kẹ́ gbíṣẹ́ apiti màdó àtẹ̀mí egbíṣẹ́ apiti kàkídọ́ máa lùlà ńọlẹ̀ ọ̀hún táwọlá lùlà lálẹ́ táwọlá lùlà ọwọ́ ọmọ ẹkí ni wọn ìlú lẹ́wọ́n dúdú ọmọ ẹkí ni wọn wọn lẹ́wọ́n dé mi báyìí ní bacteria ẹgbẹ́ wọ́n kẹ́nà mà antibiotic ẹ̀yà ní ìdúrókè àti yes bacteria chacha alẹ́lẹ́ àtàlọ́rọ̀ náà lù lára rẹ̀ náà na antibiotic but antibiotic lẹ́yìn mi lẹ́wọ́n lẹ́dàbí ní antibiotic ọlẹ́wọ́n dàbí wọn challenge ẹ̀yà ní ìdúrókè àti ọ̀là àdúrà ẹ̀dúgbò ṣé ń kẹ́ ń yíjú ọ̀yà wẹ́yìn ìyá a ká owó owó ẹ̀ṣọ́ ẹ̀rẹ́ ti yú ẹ̀wọ̀n ẹ̀wọ̀n ń fẹ̀rẹ̀ ọ̀rẹ́ kọ́wé ẹ̀wọ̀n ọ̀pẹ̀ tí àjàkẹ́ẹ̀dì ní ọ ẹ̀kí yìí ní dánípa àbákí ní ẹ̀nínú ẹ̀kéjì mẹ́ òmùkétò ọ̀yà ẹ̀ káhùn wù ìyá ìdá báyìí nípa ká máa ìdá dá dá wù àtàkì àtàkì

ugbéyàn tabali tabali ó nẹ̀kọ́lẹ̀ àhà na ẹkọ́ àdìmíkẹ́lẹ̀ tó àgbọ́lẹ̀ mọ́lá ẹgbẹ̀yàn iṣẹ́ òun ya tabali bá àtàkì ya jẹnu yàánú ugbéyàn tabali yọ tabali tabali màá ní káì òwúrẹ́dọ̀ tabali wọ́n dọ́mọ́ ìyẹn ń gẹ́jú kú ẹgẹ́dẹ́gẹ́ une da ko le kwan ne ta ngi ngi mo na ti hay mo ne ta tin ihe bu ha mo ne ke ti angi na e koko o gola tabali ene du ki akoko o gola tabali alama ti akina ta ma de ko ne no gele mda ba o uru ama je n'i da ba ale matini je ngi no en ya gola ba gola dan ne fu gola ma le ìwòye lẹ gbogbo mìtìmẹ́lú iye lẹ ti pa ìjáde ní brọ́ṣì ìwòye lẹ gbogbo mìtìmẹ́wà ìṣe ni jẹ́rẹ̀ ní ìjà ìdíyẹ lẹ gbogbo mìtìmẹ́lú iye mi ó fẹ́ràn láńgbáyà lọ gbogbo dàbí wọn mi yí kẹgbẹ́ kó dáhùn kẹ́dọ̀ yẹ ní wọn làgbẹ̀ parọ́ ní ọlá àgbẹ̀pá ìjà àmì ìdínà ìdí ní gbogbo yìí náà ìmọ̀ gbogbo mìtìmẹ́wà ẹ̀wọ́ ẹ̀lọ́dá ẹnẹ́dúbì akọ́pẹ́ òjò ìṣẹ́lẹ̀ alaman shi ka gina ma zakon Allah ya mai yanki dai ba shi ke tabali amaniki amaniki kana in ọwọ in e ni judo abe tola di ni ojo eku ni judo abe abe eh amome e eh, da e, o ma o ma uda e

aduma ti ati nan gida ko ma ti sihiri ni e mu de jilmu e ba ni mu de bilis e ba ni mu de o ga o ga la mo so e jena na ka ni ke kama ni ke ko akwa no to e o ti akhiran o ti tala ama ama nto ti ba ma sha ji akan je nu do mo ama pa kiti ngal je da so ẹ̀hùn máa dọ́kà káàkọ̀ ọjọ́ ẹ̀hùn a dọ́kà káàkọ̀ ọjọ́ a alìjẹnu máa dọ́kà ọjọ́ aláàbìrọ̀ ajúgbó alìjẹnu ohun àmàtí adọ́kà ọjọ́ máa ní a ọjọ́ ohun yára ọjọ́ ń se atákà yake haju ta ko mi ata ne a hojoro mo yake te ho aka ya but onu go nga ali jenu ya chune ya chama chochi ya ngo chene kisha baba amam in the book of Matthew chapter 8 verse 16 book of Matthew chapter 8 verse 16 Kami ni Bible ni but when evening had come abeg baneli they brought to him many who were demon possessed many who were demon possessed mas abu khalil ghenu aki umama kowogba israel christ the good and he cast out the spirit ahu and ghenu like e dey palm abeva e remove abu leete with a word remove as kola kajafi numabu kola ya kola fi orúkú ya yà ṣe yà àdúwà yóò mẹ́mẹ́lẹ̀ ohun yà ṣe tó rẹ̀ ní màá ṣílẹ̀ jàlọ máa mẹ́kọ́ nílẹ̀ àwọn ọjọ́ àdẹ̀lẹ̀ rẹ̀ ẹ̀ abọ́mì ní ààrẹ ṣíṣà na nà àdúwà lókà màá ṣe wà ní máa àdúwà ṣe káàkiri ní kíta pàpọ̀ tẹ́lú. ẹ̀lẹ́gbọ́n tọ ọgẹ́lẹ́lẹ́ ele book of matthew chapter verse chapter verse four for the Pharisees said He cast out demons by the ruler of the demons. The Pharisees said he cast out the demon by the rulers of the demons. Mark demon aljenude. Aljenu to you, you believe the Bible, mado Satan, mado devil. Odo aljenu ya, the Bible, mado agini demon. Eliku? so ẹ̀ngà òmúnẹ̀ ẹ̀ngà ọdọ́ rẹ̀ ánìkì tí nípa tọ́lá bọ́jú ọ̀lẹ́gà àdọ́gbà ìjúbọ̀ ánìkì gba alki anibi isa ìjúbọ̀ aljẹm lẹ́lẹ̀ but book of matthew chapter 8 verse 16 matthew chapter 9 verse 34 matthew chapter 15 verse 15 to 19 the book of mark chapter 9 verse 14 to 29 luke chapter 8 verse 28 to 39 luke chapter 9 verse 37 to 43 uh, luke of uh, luke chapter 4 verse 34 to 36 luke chapter 8 verse 1 to 3 Luke chapter 30 verse 11 to 17 and Matthew chapter 10 verse 1 to 2. Wo hmm. idu ẹni ọ̀la, àbúkà àbúkà máa jẹnu, máa táàkì máa lè parùkà níbi isa náà jẹnu lẹ́bùn máa tẹ́lẹ̀. Torí kí dùn àkíní ẹmú ẹka máa bà pàjá ṣe ní ibi àjòsífàì. Ìtẹ̀ ní àmà jẹnu àṣàmùnà kò. Àmúnẹ̀gbà níbi isa alayhi salam pẹ́pà ìgbélé, àmà jẹnu àtàkà múnà níbi isa aṣirúkí àwọn máa yàtọ̀ òun máa jẹnu látọ̀ òun máa tẹ́lẹ̀ ẹdáwó kàdùn àbàpá àmá àjẹnù kàmùnà ìjádùn máa ọ̀yọ́ ẹdáwó kàdùn àṣọ́ṣà àjẹnù kàmùnà ìjádùn mọ̀ta máa ọ̀yọ́ tó má dójú lójú takàlẹ̀jẹ̀nú yà ní ẹgbẹ̀dẹ̀mínà máa wọ́n dàbí wọ́n dàbí يمين على القرآن أقول قول هذا وأستغفر الله لي ولكم وسائر المسلمين السلام عليكم ورحمة الله وبركاته سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك نعم Thank you.